Okay, dẹsẹ̀ yẹn rú ọyọ́ mi wọlé sakun sakun àwọn ọlọ́run jọ̀nù mọ̀ mọ́ jó láyé mi mo <laughs> lè máa jó fún yẹn dábàá pè mí sí pati máa ṣọ́ọ̀kì yẹn honestly máa ṣọ́ọ̀kì yẹn orin tó ṣẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ ẹ látọwọ́ yẹ mo gbé fún ẹ filẹ̀ o tọ́lẹ̀ <laughs> o orin tó ṣẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ ẹ òun náà ni honourable ṣàkùṣàkù láti ọwọ́ ẹ ògbóǹtarìgì ìlú mọ̀ọ́ká ṣé ó yẹ kí wọ́n fọ́dé gbogbo lẹ́fù yẹn bẹ́ẹ̀ ni láti ọwọ́ adex earthquake featuring Danny X and Seriki ẹ kàn filẹ̀ bẹ́ẹ̀ abala tí ọpọ wá sùkàn báyìí èmi ò fẹ́ rojọ́ jù abala tọpọ sùkàn abala tẹ́tí retí náà ni abala throwback Thursday níbi tí mo ti máa fún yín láwọn gbẹdúwẹdẹ boss bread gbẹdúwẹdẹ boss bread ah, àyíjọ iná ni wàhálà rẹ god god <laughs> god all right Thursday abalẹ̀ náà la wà níbi tẹ́tí retí fún gbogbo ẹ̀yin tẹ́tí fi àwọn orin yín ránṣẹ́ sí mi lọ́wọ́ kan jọ ẹ ṣáà pé bẹ́ẹ̀ ṣe mélòó náà ni mo fẹ́ ṣe ṣé bí mẹ́ta ni mo máa ń jù fún yín èmi ò lè sọ gbogbo ẹ̀tọ́ lẹ́ẹ̀kan náà mo kàn máa mú díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ tó ń jẹ snacks ní ti eyín. ẹ kà bẹ̀rẹ̀ síbi tiwa pẹ̀lú àwọn orin tó ṣe kíni tó dángájá tí mo ti lọ wú jáde fún yín ẹ bá mo máa mìlíkì but then mo máa burst bubbles yín ẹ kí ló ń ṣe yín ẹ sọ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni orin tá a máa lọ gbọ́n sí òun náà ni ẹ̀yọ̀ láti ọwọ́ àṣà mo láǹpẹ́ gbádùn bí tí mo ti lọ wọ́n tíbi ti tọ̀sẹ̀ jáde ìyẹn ni mo fi bẹ̀rẹ̀ bọ̀ ṣe rí jẹ̀lẹ́ńkẹ́ yẹn náà lónìí mú kúlùmù kẹyìn náà kọ́kọ́ ah, ẹ kọ́kọ́ jọba rọ kì oh my god ah, oh my god ẹ kọjá kọ́ra ọmọ ah oh god mi ò fẹ́ rẹ jáde ok orin tọpọ tún súnkọ lórí tíbi ti tọ̀sẹ̀ yìí yẹ́sìkẹ́ ẹ fẹ́ bí mi pé èwo tún ni èwo tún ni ah orin Davido la máa lọ gbọ́ sí orí wọn la wá sọ̀rọ̀ nípa èkùrọ́ ẹ jẹ́ ká lọ ṣe kíni ká lọ mùkúlùmù kẹ́kẹ́.